من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الآن وأن اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها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

lórí àwọn ọmọ ẹlẹ́fọ̀ọ́ àti gbogbo tí wọ́n bára nínú ìyá ọlọ́gbọ́n dàbí ẹ̀mí àti gbogbo tí àwọn náà bá ara nínú ìyá ọlọ́run àkàwọ́ fún bákan náà ọlọ́run ròyìn fún wa nípa ìdí ọ̀sẹ̀ nínú ọmọ àlùjáná sí àwọn ọmọ náà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ náà kí àwọn ọmọ àlùjáná pé ìtọ́nà wa wá sí lódò ní àdéhùn àwa ti lódò ǹjẹ́ sẹ́yìn náà pàdé tẹ́ ẹ ti bá ìtọ́nà ọba yín ṣe ládéhùn pé oníkéré mú ìyà sẹ́yìn náà ti bá wà lódò wọ́n rí bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́yìn olùdókòwò láàrin àwọn ọmọ ẹ̀mẹ́ta ọmọ àdúgbò pé aláàbòmọ́ni àlàmọ́ni ìpè ìgbìyànjú ọlọ́kọ̀ọ́ba ọmọ jẹ́ ti àwọn aláwòsì àwọn ẹni tí wọ́n kọ dínà àwọn èèyàn láti tẹ̀lé làlọ́dọ̀ tí wọ́n sọ ọ̀nà ọlọ́run tí wọ́n gbé ìyàtọ̀ àti ìsìlámọ́ ọlọ́run ní ìtúndínláfàlù tí wọ́n tẹ̀lé dájúdájú àwọn ọ̀rẹ́ wọ́n jẹ́ àwọn ẹni tí wọn ò nígbà tó òbínú pé ọjọ́ ọ̀gá ẹ̀kọ́ lọ́rọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn tó ti ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ anásáwọn àdìjẹ́sẹ̀ ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá ní ọ̀bá iná ọmọ àdìjá gàgá kan bẹ láàrin àwọn ọmọ anásáwọn àdìjẹ́sẹ̀ àwọn ọmọ aná òun nílé ìlú lọ́gbà ọmọ àdìjẹ́sẹ̀ ọlọ́ba ti fi kàga sáàtọ̀ èyí báwọn ọba àdìsẹ́nà gbogbo báwọn bá fẹ́ wọ́n wò lórí àwọn ọmọ náà wọ́n mọ owó gbogbo ní kò tó wà àwọn ọmọ yìí kàga ti bẹ̀rẹ̀ àtẹ̀lẹ́ bá bí àpá tó ń tẹ̀lé ọ̀rọ̀ ìtọ́ pé ìgbà náà kàdé tí ó wà láàrin náà àtàwọn àtàlẹ́ náà ìpínlẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní ìdáná ọba sọ́ńtọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ يوم نعم. يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم نعم. قيل ارجعوا وراءكم فالتبسوا نورا نعم. فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب خلق ذلك ولا ولي إن ربنا القيامة خلق ربي الملك هناك يقول ملك ṣùgbọ́n máa lẹ́tí ó ní kúrò bí ń ṣe ń tara rẹ̀ jẹ́ láyé tó lóko tó lọ́wọ́ wájú wọ́n jọ kírun pẹ̀lú rẹ̀ ní ẹ̀ẹ́dọ̀ gba pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tí bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ yàtọ̀. ìjọ gbére àti yàmọ̀tọ́lá máa ń pín ìmọ̀lẹ̀ kọ́ọ̀mù pẹ̀lú òkèlú olórí kọ́ọ̀mù ní ìmọ̀lẹ̀. àwọn ló ní ìmọ̀lẹ̀ ọjọ́ bá lọ níbi wọn ti ní bùkátà sí ìmọ̀lẹ̀ wọn wá ní ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọ̀pọ̀ àwọn ọmọ àlùjá náà pé ẹ̀ẹ́sì bù wá níbi ìmọ̀lẹ̀ yìí ẹ̀dúró ká ìmọ̀lẹ̀ yìí nínú káwà ní òwe kọjá ní sèràfì àwọn àìjẹ́nà àwọn sọ̀kan pé nílẹ̀ tí ìwọ̀n wọn àwọn pẹ̀lẹ́tẹ́bì sùúrù wọn pé ẹ padà sẹ́yìn kẹlẹ́ fún mọ̀lẹ̀ kìí ṣe bí wọ́n ti lèyàn ti ṣiṣẹ́ mọ̀lẹ̀ láì lèyàn ti ṣiṣẹ́ mọ̀lẹ̀ tó wájọ́ ní mọ̀lẹ̀ lórí àti àwọn ọlọ́pàá wà ní kọlá ọba àdìgbọ́lá ní wọ́n bá ṣe fún wọ́n máa sọ̀rọ̀ yìí lọ́tẹ̀ ní ìgbàna kàába ti ìgbàna sáàtọ̀ ìgbàna yìí bá a dún bá a tó lòwò fi ìrọ̀ àná ó ní lẹ́kùn kan lẹ́kùn bá a dún bá a tó lòwò fi ìrọ̀ àná ìkẹ́ agbọ̀ntàn rẹ̀ ìkẹ́ mi yẹ́nì agbọ̀ntàn àwọn àdìgbẹ́nà wa káwọn àdìgbẹ́nà wa kọ́ ló sì wá nínú kọ́ lọ́ta ọkùnrin wàbáyọ̀ ní pípa ìyá àdá ìdàkejì rẹ̀ kó wá ìyá ni yẹni pé agbábi tí àwọn ọmọ àná wà ìmáàmù ìkùn tẹ̀lé ìpamọ́ ìwà ni ó rí ìgbàna ìtí ọ wà láàrin iná àtàlìjánà wọn náà lọ́nà ọba sọ pé ọba ìrìn ọmọ àdìjà gàgá kan wà láàrin iná àtàlìjánà ọlọ́ba ni. وعلى الأعراف رجال يعرفون كل بسيطة lórí ìgbàlẹ̀ tọ́wà láàrin iná àtàlìjánà àwọn ènìyàn wá ti máa ń sẹ́rẹ̀ lórí ilẹ̀ tọ́lọ̀ bá kó wọn sórí ilẹ̀ àwọn ni wọ́n gbọ́ wọn ní asáàrù àárọ̀ àárọ̀ ìtumọ̀ rẹ̀ tó ń tọ́ga ń tọ́ga wọ́n wá lórí ìgbàlẹ̀ tọ́ga yìí láàrin náàtà ìjẹ́nà ọlọ́ba ni àìkúrò pínlẹ̀ ní sí máa hàn àwọn ẹni tí wọ́n bẹ lórí ìgbẹ̀lẹ̀ àwọn aṣáájú àwọn ọ̀bí wọ́n dá oníkálukú mọ́ pẹ̀lú àmì tí ń bẹ lára rẹ̀ wọ́n bá ti rọ́ ọmọ àdìjẹ́nà wọn ọkọ̀ ọmọ àdìjẹ́nà lélẹ̀ tí wọ́n bá ti rọ́ ọmọ anákọ́ ọmọ ọkọ̀ ọmọ aná lélẹ̀ abdullahi bin abbas rọ́jẹ̀ báwo tára àmì wọ́n máa dá wọn máa jẹ́nàmà pẹ̀lú mọ́lẹ̀ tí ń bẹ lára wọn àìdìbàyà rújú yìí torí ìmọ́lẹ̀ tuntun wọn mọ́lẹ̀ bákan náà wọ́n sì dá wọn ọmọ náà pẹ̀lú dúdú tójú wọn dúdú tí ó sóògùn yẹ́bọ́lọ̀ bá ti sọ pé ìyá ọmọ tàbí àgbò ojú wọn pàtàkì wọ́n ọjọ́ gbà tí a àwọn ojú kan máa tàn yẹrẹyẹrẹ tí wọ́n mọ́lẹ̀ àwọn ojú mi yóò sì sòkò gbérígbérí wọ́n ní àwọn asáwẹ̀rẹ̀ àárọ̀ ti tí wọ́n dúró lórí yìí bẹ̀ wọ́n máa dọ́mọ anámọ̀ yàtọ̀ sọ́ba àlìjáná kí wọ́n á láwọn kí ló dé táwọn wà láàrin kí náà ta àlìjáná ìtọ́ pọ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n ní àwọn ẹ̀tọ́ náà wọ́n gbogbo síbẹ̀ ọ̀nà àwọn ẹ̀tọ́ jẹ́ pé istawat asalaatu wọ̀sẹ̀ yìí ájú nígbà wọn bá wọn sẹ́ iṣẹ́ ẹni wọn àti iṣẹ́ ẹbí wọn sẹ́kọ̀ gbogbo àti asẹ́yìn wípé ọlọ́wọ́n gbogbo òṣùwọ̀n alẹ̀ tó fi wọn sẹ́ ẹ̀ntí sẹ́ẹ̀rí rẹ̀ bá tẹ̀wọ̀n jùlọ yóò lọ àìtánà ẹ̀ntí sẹ́ẹ̀rí rẹ̀ lọ́bá tẹ̀wọ̀n jùlọ yóò wọ́nà ṣùgbọ́n àwọn ẹ̀ntí sọ́wọ́ tẹ̀sẹ̀ pé wọ́n bá gbé wọn sórí òṣùwọ̀n tí wọ́n bá wọ́n wọn àti sẹ́ wọn iṣẹ́ ẹ̀rí wọn àti iṣẹ́ ẹ̀sẹ̀ wọn yóò àdọ́gba yóò àdọ́gba àwọn olùmọ̀ àwọn ilé ìlọ́lọ́wọ́ ọba yóò kó sáà ní látàrí torí pé iṣẹ́ rí wọn kò tó gbé wọn wà ìjánà iṣẹ́ rí wọn níjẹ́ wọn wọlé iṣẹ́ iṣẹ́ ẹsẹ̀ wọn ọkọ̀ nínú àwọn láti wà ìjánà tó ló ti dọ́gba kò sí kàtó jù kàrọ̀ wọn láwọn lọ́lọ́wọ́ kò sórí onígbẹ̀rẹ̀ ti bẹ̀ láàrin àjánà àti náà ọlọ́wọ́ wa ní pẹ́lá ní yàrá fúnlẹ̀kúnlẹ̀ ní sìmáhùn wọ́n dá oníkálukú wọn pẹ̀lú iṣẹ́ rẹ̀ pẹ̀lú àmì wọn tí bẹ lára wọn ẹgbà wọn lọ wá látọ̀dọ̀ abdullahi bin masoud wọn lè lọ ọ̀tá lára wọn ni tí ẹ̀dá bá bá tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn bá ṣiṣẹ́ rẹ̀ kan ó kéré ju wọn kan láàdá mẹ́wàá fún tọ́ bá ṣiṣẹ́ bí ó kéré jù tó bá ti sẹ́ẹ̀ bí wọn ò ní kọ ju ẹsẹ̀ kan ṣoṣo náà lọ. yẹ́wọ́n lọ́ba ti sọ́nà àgbọ̀rọ̀ àlèmọ́jà rẹ̀ asàlẹ̀ ìfẹ́lẹ́ wàá ṣọ́nà mùtàlẹ́yà ọmọdé àbísẹ́yí àti fàlàyìntà ilá mìtà. ọwọ́ ni tọ́ba wa jẹ́bẹ̀ àhálẹ̀ka manalabat àhálùhù àṣàwátì. ọjọ́ kan parun ìparun gbá ẹ̀ pé iṣẹ́ tó ti pẹ́jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan náà wọ́n kàn kọ́lẹ̀ fún kó tún wá tẹ́wọ̀n ju tọ́jẹ́ pé mẹ́wàá wọn kọ́lẹ̀ fún implication rẹ̀ ni pé ẹni tí wọ́n bá lọ wọn náà ń túmọ̀ sí pé iṣẹ́ ẹ̀sẹ̀ tó ṣe ó kéré jù ọlọ́pọ̀ ṣẹ́ ládàá rẹ̀ jẹ́ mẹ́wàá nù ó kéré jù iṣẹ́ ẹ̀sẹ̀ tó ṣiṣẹ́ ọlọ́pọ̀ iṣẹ́ ládàá rẹ̀ jọ̀nà mẹ́wàá lọ torí pé ẹni tó ti sẹ́ ẹni ta ni wọ́n kọ́ ládàá mẹ́wàá fún ẹni tó kéré jù ní tí wọ́n kọ́ torí ọwọ́ náà ní sí pé ọlọ́ọ̀bá máa bá ọwọ́ lọ́wọ́ bọ́ bá ṣe ṣiṣẹ́ náà tọ́ dán mọ́rán sí ìlà sàbọ̀rọ̀mí àti dínbí ìlà ọ̀bá ìtàgé rẹ̀ ẹlòmíì ìjẹ́ ìṣẹ́ kan náà láàlẹ́ ẹ̀dọ̀sẹ̀ ẹ̀dọ̀ kérò kan náà ìwọ́n ni ládàá mẹ́wàá ìwọ́n sì lọ́gbọ́n méje ní bọ́lá bá ti sí bó ti ṣe ti ẹ̀tọ́ dámọ́ra sí abdullahi bin rasul wa sọ pé àṣẹ irú ẹni bẹ́ẹ̀ padà lọ ẹnikẹ́ni tó wà nílé wọlé ní túmọ̀ sí pé iṣẹ́ rí rẹ̀ kò tó dá kan nú ìdámẹ́wàá iṣẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ tó dá sẹ́pẹ́lú ẹni bẹ́ẹ̀ náà nílẹ̀ tó sí lòtọ́ sọ àwọn àṣàbùnà àwọn fìdí àwọn náà làwọn ẹni tí iṣẹ́ eré wọn àti iṣẹ́ ẹsẹ̀ wọn dọ́gba ọlọ́gbọ́n wà fún wọn sí làwọn ọlọ́gbọ́n kù wọn síbẹ̀ kọ́lọ̀ ọgbọ́n tó parí ìdájọ́ àwọn ọmọ ẹlẹ́sà ọmọ àtijọ́ wọn náà lọ ọ̀sán àbàjẹ́ náà wọn a máa wo àwọn ọmọ àtijọ́ náà àrẹ́jọ́ wà lórí ìgànnà yìí wọn àwọn ọmọ àtijọ́ náà wọn a máa àwọn ọmọ àtijọ́ náà pé an salamun alaikum wọ́n ma sálámà sáwọn ọmọ àìjẹ́nà salamun alaikum ẹsẹ́kùn fádùn ọlọ́pọ̀ wà ní fọ́lá ní lẹ́gbẹ̀ẹ́ kòrò ha wọ́n èyí tí wà ní jẹ́nà náà wọ́n mú yẹ tó máa rúgbò ṣùgbọ́n wọ́n ń jẹ́ ẹ̀rọ ibi kọ́ ló fa àwọn sáré jẹ́nà wọ́n ń jẹ́ ẹ̀rọ kọ́ lọ owó fún àwọn sáré jẹ́nà báyìí wọ́n mọ̀ wọ́n mọ̀ zọ́yìnrù ayà gẹ́gẹ́ bá àbákàtà sọ ní pé ẹgbọ́ jẹ́ pé tí wọ́n bá mọ̀ tí wọ́n wúra wọn àdìjẹ́lẹ̀ tí wọ́n bá wà kó sí wọn wọ́n mọ̀ra wọn mọ̀ náà wọ́n àyà kọjú wọn sáwọn àdìjẹ́lẹ̀ àwọn àdìjẹ́lẹ̀ wọ́n mọ̀ torí na kékeré tọ́lọ̀ wá ní náà ẹ̀yà sórí. wọ́n ti dá sórí bá abasọ́ ogun tí قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين الله عليك ولني وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار tí a bá dojú wọn kọ ìhà táwọn ọmọ náwà ìyẹn ni pé báyìí kùránì sì sọ pé tí a bá tójú wọn tá a jẹ ojú wọn pẹ síbi tí àwọn ọmọ náà àti kẹsàn àwọn ọmọ náà wọn àtàwọn ọmọ àdìjẹ náà wọn kó pọ sí àtẹnṣẹ wọn lé lórí ṣùgbọ́n náà bá dẹ́kun wọn rí kẹkẹ ọlọ́wọ́ á ní ẹ àwọn ọmọ àdìjẹ ẹwà àwọn ọmọ náà hmm. tó bá wà àwọn ọmọ náà kọlù wọn àwọn sọpẹlọ gbànà ẹgbẹ ọlọ́wọ́ bá wà ó làtẹ́jà àná máa lùkọ́ mọ̀ mọ́kùwà máwọn alábòsí àwọn tí wọ́n sábòsí fórí ara wọn látàrí pé wọ́n kọ̀ wọ́n ṣètò lọ látàrí pé ìṣẹ̀lẹ̀ wọn lórí ìyẹ̀pẹ̀ wọ́n fi dẹ́sẹ̀ àwọn àṣàwòrán àwọn fi àwọn sọ ọlọ́ọ̀bá dákùnmọ́ káwà kù nígbà wọn wà àlìjánà tí wọ́n wà wọn ọmọ àlìjánà wọ́n ń bẹ́rọ̀ wípé kọ́lọ̀ fún àwọn sáà wọn ò tí wà nìjẹ́nà ọlọ́wọ́ ṣùgbọ́n wọ́n ń jẹ̀ràn rẹ̀ eléyìí lọ́sẹ̀ pé ọ̀pọ̀ àwọn àfà wọ́n sọ pé lẹ́yìn ọ̀rẹ́ àwọn àṣàbò làárọ̀ fi ọlọ́gbọ̀n ni wọ́n yá fi yẹn lọ́dọ̀ àjẹ́nà ìjọ gbẹ̀yìn ọ̀rọ̀ wọn náà làjẹ́nà ìbámu hasan رحمه الله تعالى ما تكايا لم يدخلوها وهم يطمعون ويتي والدنا ثم وانجا الدنا وني والله ما جعل ذا ما والله قال والله ما جعل ذلك الطمع في قلوبهم إلا لكرامة يريدها بهم ọlọ́run kò fi sí wọn lọ́kàn tó kún ó sì

láàmọ́jà jẹ́ kanú àwọn ọmọ náà mọ́kò wa pẹ̀lú àwọn alábòsí ẹ̀dà tí wọ́n sábòsí fórí ara wọn tí wọ́n gbélé ayé sẹ́lọ̀ tí wọ́n gbélé ayé sí kẹfẹ̀rí sọ́lọ̀ tí wọ́n gbélé ayé sẹ́bọ̀ sọ́lọ̀ ọlọ́ba dákùnmá káwà kùn wọ́n mọ́kò wa mọ́ wọn ọlọ́ba wà ní ọlá ní. ونادى أصحاب الأعراب رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة نعم. ادخلوا الجنة العزة لا خوف عليكم ولا أنتم تحزنون الله عليك ولاني ولنا أصحاب الأعراف أما أصحاب الأعراف كانوا وان بلا عينات الجنة وما نريد إذا نتي بلا عينات الجنة وما مكة وما ونادى أصحاب الأعراف رجالا يعرفونه بسيماهم àwọn àwọn ọmọ nẹ́kọ̀ọ̀kan tí wọ́n dá wọn mọ̀ pẹ̀lú àmì wọn apákanú àwọn olùmọ́ni ìyẹn pé àwọn ẹjọ́ jẹ́ pé ń àwọn sẹ́mi nílé ayé wọ́n se lórí ilẹ̀ òun ni kan òun ni kan àwọn tí wọ́n wò pé àwọn dé èèyàn jàǹkàjàǹkà ń gba wọn wà ní ayé àwọn àsáwòlá àlọ́ fi ọwọ́ àánú wọn ah, lò lẹ́pẹ́ his excellence kìíní kan kọ́ yìí wọ́n wá rí wọn bẹ́ẹ̀ inú náà àwọn àsáwìrì àrọ́gbà àwọn sọ̀kọ́ ní sọ̀rọ̀ ìyẹn pé gọ́ọ̀lù máa ń rìn àǹkù jẹ̀mọ́kù kí ni wá ní gbogbo jẹ́ kójọ àǹfààní wọn ló fi fún yín lónìí gbogbo bẹ́ẹ̀ sí kójọ bẹ́ẹ̀ kójọ kẹ́ kójọ ẹkó jẹ̀mọ́ àjọ ẹkó wọ́jọ ẹkó léjọ ẹkó kọ̀jọ gbogbo èèyàn wá wúlò fún yín mọ́ lé mi báyìí mm. gbogbo ẹ̀ tí ẹ kójọ náà àti tí fcc rí àti tí wọn ò rí kò wá sí ètò ẹ̀rẹ̀ kì í béèrè ara yín báyìí máa lágbára àkùn jẹ̀mọ́kù kí ni gbogbo tí ẹ kójọ ṣe fún yín lápàánú wò ní rẹ́síkì òyìn lónìí wà máa kún tún tẹ̀sítẹ̀ kìlínú náà ipò tẹ́ ní agbára tẹ́ ní owó tẹ́ ní tẹ́ fi jọra yín lójú tí gbogbo ilé òní ṣe yí láǹfààní lónìí ẹ lè lo pòsíṣẹ́ yín kẹ́ ẹ̀ bọ́ bẹ̀ ẹ lè lo jẹ̀máà tẹ kójọ kẹ́ ẹ̀ bọ́ bẹ̀ yorùbá ní tówó ṣe ti ilẹ̀ ló pé ẹ lè náwó yín ní owó tẹ kójọ dà tí gbogbo àwọn ilé òní ṣe yí láǹfààní torí pé ilé ayé èèyàn máa dẹ́kọ̀ kan tó jẹ́ pé àti pọ́ǹkàn kan ìjọba ó sì máa bẹ̀rù tá a bá fọ́ kéré wàhálà dé. Hmm torí àwọn ètò kójọ torí tó ní torí ipò rẹ̀ àwọn sábìlà àrọ́fẹ́ wà wúlò àwọn ilé òun ní ẹ̀ka gbogbo bẹ́ẹ̀ sí wà powerful tó kò wá se yín láǹfààní kò ọyọ kó lè se yín láǹfààní náà aha òlàrí wọn àmọ bí wọn léèrè pé ṣe báwọn ilé náà ni wọn mọ tọ́ka sáwọn ọmọ àìlẹ́yìn aha òlàrí lẹ́dínà àti sẹ́ńtùm láyé náà ló ń bọ̀ ọ́ ṣe báwọn ilé tẹ̀gbúra gbà tẹ̀ wà lé ayé pé ọlọ́ọ̀bù ò ní kí àwọn ilé ọlọ́ọ̀bù ò ní kí lágbádá torí pé ń bá wọn wà lé ayé ń bá wọn kó jọ tẹ ẹni tí ó lòó láwọn orúkọ lọ́wọ́ kẹ ẹni tí ò nípò bíi tiwọn làwọn orúkọ lọ́wọ́ kẹ tí wọ́n bá sọ̀rọ̀ ìjọba lágbájá ti tẹ́lẹ̀ kó ẹ̀yẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lágbájá ta ní lágbájá tá a mọ̀ lẹ́yìn tá a mọ ẹlẹ́ ìsẹ́ wọn fún kókó rẹ̀ gbowó báńkì yìí ìgbégbé ilé ìwọ̀n náà lè kẹ́ wọn àwọn àṣàbùdà àrọ̀fọ́ àwọn sọ wọn pé lágbájá mọ̀nù mẹ́sẹ́ńdà rẹ bóyá kílínà ọ́fíìsì rẹ tọ́wọ́ pé kò lè jámọ̀ kankan kò sẹ́ẹ̀ lé sórí ire kankan olùkọ́lọ̀ kò lè kẹ́ òun olódọ́wà àtẹ́nà lómi ọlọ́rẹ́kù his excellence wọn ló sì bára rẹ̀ nù lẹ̀. olùkúlù jannata ẹwọ àìjánà láàáwọ̀ fún ààrẹ ikú kò sí ìfòyà lórí yín wọlá àtúntà àzánù kò sí ìbànújẹ́ fún yín àwọn afọ́lùtọ̀ sí wọ́n sì yà pé gbólóhùn kúdùkùrù ìjánata láàáwọ̀ fún ààrẹ ikú arínú àwọn a onítẹ̀sí tí wọ́n ní gbọ́dọ̀ gbọ́dọ̀ jẹ́nà ọ̀rọ̀ àwọn àṣàbùlà awa abìnrin ìtọ́parí ọ̀rọ̀ wọn náà ìyẹn ni pé nígbà wọn bá sọ ilé ìfáwọn ọmọ ẹ̀ná wọ́n wà ire ẹ̀ lè kankan gbogbo kankan láyé ló kú sí àwọn sábà àárọ̀ bọ́ àwọn sọ fáwọn ọmọ àlìjánà pé ẹwà ń wá àlìjánà tí kí ẹ máa gbárùn. Hmm. eléyìí tí apákan náà àwọn akónítẹ̀ sí ìsọ apákan náà àwọn akónítẹ̀ sí gẹ́gẹ́ bí afá awọ́tẹ̀ lè jẹ̀ yìí wọ́n ní tó jẹ́ àwọn jù náà pé gbọ́dọ̀ kúlù jẹ́ nẹ́tẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá ní ọlọ́wọ̀n bá ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àbá tí wọ́n gbà pé ọ̀rọ̀ ọ̀dọ̀ wọn wá ní kòtòkòlò ìjánná ẹwà ìjánná apá kan ni wọ́n sọ pé ọlọ́wọ́ bó so eléyìí fún àwọn ọmọ àìjánná ẹ sábà wà lọ àìjánná ni lọ ṣùgbọ́n tí àbá àbọ̀tẹ̀ tẹ̀sán yìí wọ́n tẹ̀wọ̀n jù náà ni pé ọlọ́wọ́ bó so eléyìí fún àwọn àṣàwò àwọn àwọn tí wọ́n wá lórí ìgbà náà ọlọ́wọ́ bó lè sọ ẹ̀yin láàmú fún ààrẹ o in ti ń bá ìrẹ́rù gbígbọ́lọ́gbọ́ máa tí ìsinú náà ti ń ja yín láyà ọlọ́ba fi wọ́n láyà balẹ̀ ọlọ́ba fi wọ́n sáré jẹ́ náà ọmọdé àwọn olùmọ́ ní ẹgbà wọ́ọ̀rọ̀ kan wá pé àwọn àṣàbò àárọ̀ fi torí pé wọ́n wà láàrin mẹ́sàlì jẹ́ náà àbàṣà ìmọ̀ náà ní pé tabataba náà kò ní sáré ìmọ̀ ti tàbá wọn díẹ̀díẹ̀ odò kan tá a pè ní naharul hayat odò sẹ̀mí wọ́n wà wẹ́wọ̀n bẹ́ẹ̀ wọ́n fọ́ wọn mọ́ ọlọ́bọ̀ wà dá wọn padà sálì jẹ́nà ọlọ́bọ̀ wà kó wọn lọ àlìjẹ́nà ṣùgbọ́n àwọn ọmọ àlìjẹ́nà wà dá wọn mọ́ àwọn wọn mọ̀ pé ní masakinu àlìjẹ́nà àwọn atálíkà àlìjẹ́nà àwọn atálíkà àlìjẹ́nà pàdé atálíkà àlìjẹ́nà ọmọ ju eh, the richest person lọ láyé máa ń kẹtàlíkà jẹ́nà kó ọ̀sán bẹ́ẹ̀ lọ ó kéré tí mo ṣe lẹ́wọ̀n náà lọ bá rí ní ọmọ ọmọ fún ṣùgbọ́n ní wọ́n tó wọ́n ní masakinu masakinu ahali jẹ́nà àwọn tàlíkà àwọn ará jẹ́nà èyí ò ìbára jẹ́ kọ́lọ̀ ọ̀bọ̀ sọ àmì náà kó sí àrọ̀ bá jẹ́nà. ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن إن الله حرمهما على الكافرين الله مبارك ولاني إما وما نبع ونا táwọn máa ìjánà wọ àjánà tí àná bá jó àwọn ọmọ ẹná tó jó wọn wọn wà gé wọn àwọn pa àwọn ọmọ àjánà záyìrò ìyọ àwọn bọ́ọ̀mù àwọn ọmọ àjánà torí pé kọ́mọ àdìjẹ́nà ọmọ rí ọmọ aná adékù dùrú lọ́jọ́ fún mo dúpẹ́ fọlọ́ ọlọ́ba ló ṣe èèyàn mi yóò tó lè dúpẹ́ dáadáa kọ́mọ aná ọmọ ọlọ́mọ àdìjẹ́nà adékù bàmíjẹ́ lọ́jọ́ fún ilé ògá tó ní bàmíjẹ́ fún yàtọ̀ sí náà ti dùn. táwọn ọmọ alábáwá wọlé tí lọ́jọ́ wọlé nìkan wọ́n á máa pe àwọn ọmọ àdìjánà hmm. kí wọ́n máa wí anáfíìbò àyínà mìíràn bá ẹni ọmọ àdìjánà ẹ̀ sì dáàbò kí ẹ̀ bò wá lómi ni ògbẹ́ hmm. ti gbé wá débì kan ẹ̀ dáàbò ẹ̀ bò wá lómi ni àwọn ọmọ ẹni máa rà sápà fún mi ẹ̀ dáàbò ẹ̀ bò wá àbí nínú nǹkan ní ìtọ́lọ̀mọ́ bá ṣe fún yín yálà nínú àwọn nǹkan mímu yòókù tí ń gbádùn ní àlìjánà tí wàrà àlìjánà ti ń sàn ni olùwàrà ti ń sàn ní àlìjánà ni àbúrò oyin ti ń sàn ní àlìjánà ni àbúrò ọtí àlìjánà ti ń sàn ẹ dákun ẹ sáfù wá ní nǹkan káàró ìyá ilé kọlù àwọn ọmọ wa mọ sọ fáwọn ọmọ náà pé iná bá àwọn ọmọ àwọn àlìkàfẹ́ ọlọ́run ọba ti ṣe ìgbàgbọ́ àdìjánà àti jíjẹ rẹ̀ àti wúwo rẹ̀ ọlọ́wọ́ bá ti sílé ìwọ̀ lórí àwọn ẹ̀ ẹ má fọkàn sí pé ẹnu kankan ẹ̀bà wọ́n rọ̀ wá látọ̀rọ̀ saheed mujumai àti abdullahi abbas wípé ó ní yunadi rọ́jò àbáàbò àkọ́ọ̀ ọmọ iná tó wà ní iná ẹlòmíì ò képe bàbá rẹ nínú àlìjẹ́nà bàbá òròmọ rẹ nínú àlìjẹ́nà yóò képe àbọ̀mọ ni ó sì yí bàbá rẹ nínú àlìjẹ́nà òun wà ní iná yóò képe pé ọmọ mi ò àbọ̀mọ ìyá rẹ àbọ̀dá mi àbúrò mi ọmọ náà rọmọ àlìjẹ́nà yóò képe bẹ́ẹ̀ fàyẹ̀kúrù lẹ́wù yọ́ àmà sọ fún báyìí pé ọ̀dẹ́ tẹ̀rọ̀tù iná ìtì jómi débì kan fún wa nù a àáfíìtì ààrẹ yẹn nira nìgbà dákun fi omi ránṣẹ́ sí mi kí n ṣe ẹ̀rọ mi mu hmm. tí omi sí mi kí n ṣe ẹ̀rọ mi mu bọ́yá yàyà dínkù fàyẹ̀kúrù lẹ́wù. inu wọn bá sọ fáwọn ọmọ rẹ jẹ́nà pé ajì ìlú ọyẹ dáwọn lò bọ̀dá rẹ ní pé ọ̀hún ọyà dá lò àbúrò rẹ ní pé ọ̀hún ọyà ọmọ rẹ ní pé ọ̀hún ọyà bàbá rẹ ní pé ọyà làwọn ọba ní àwọn ọmọ ọmọ àrẹ kàfíì níjẹ́ tọrọ ọlọ́ọ̀bá ti léèwọ̀ lórí àwọn ọ̀rọ̀ pé pàtí asúmọ́ra wa tó èmi mọ́ mọ̀ bí ọlọ́mọ ah, àbábá mi mà ní ọmọ ẹ̀yà mi mà ní wà láàyè tí ọba ti ṣiṣẹ́ rẹ kò sẹ́nìkan tí ọba rẹ̀ níjọpẹ̀dà tẹ̀yàmọ̀ ẹ̀mí sọ̀rọ̀ wà láàyè sẹ́lẹ̀ lànàbì fi dìklẹ́ pé mọ̀nbọ́tọ̀ àbíyí àmàlù lẹ́yìn sí ìpèyí mẹ́sàn-án ẹni iṣẹ́ bíi rẹ̀ ẹni tí ọwọ́ rẹ bá fà sẹ́yìn ẹni ọba tó ní ìfàsíwájú ìyẹn ni pé ẹni iṣẹ́ ọwọ́ rẹ bá fà sẹ́yìn láti wọ àjẹ́nà tọ́sọ̀rọ̀ máa ná ìpínlẹ̀ lágbájá lọ bá tan lórí kọ́kọ́ bá lágbájá tan lásán ilé ọkọ̀ ní fáìlì wà àjẹ́nà kò sí ènìyàn. ìdílé kanẹ́tì ọlọ́run àyọ̀sẹ́lẹ̀ ó fi pè àwọn aráalé rẹ̀ ó pé wọn níjọ níjọ yáàbà lọ láàṣẹ yáàbà lọ fúlà yáàbà lọ fúlà ó gbogbo wọn wọn ní kí n tó bá wúyìn ní ẹbí mi léèrè ní ìsìn láyé lágbára tí mo ní tí mo lè ṣe fún yín wọn ń yẹra wọn ní àǹkù mi lágbára ìṣe àkó sáfà ní kàtí mi sì fún wọn lọ́wọ́ tí sí ọwọ́ rẹ̀ bá ti mọ́kànlá ọba yọrù sí ilé ọ̀gbìn ní àkèyàmà kò sí jẹ́ mi sì fún wọn. wọn dà nẹ́ni bá dé nígbà nẹ́ni ni yáá bá pín rẹ fáfínà ọmọ muhammad lánàá ṣe fún sọ́wọ́ àìsàn ilé ọmọ nìkan tó kù ntọ́ ọba nítọ́ fẹ́ béèrè lọ́wọ́ nínú ìtọ́ fẹ́ tọrọ tọrọ rẹ̀ torí tá a bá ilé déwájú olóò kò sí ìdàkà tí ìfisí wọn láǹfààní ní ànábì bàbá bàbá mi lọ́nà fẹ́ràn torí rẹ̀ ní kò sí ìwò tọ́lọ̀ ọba ìlú yọ́nú sí ọ ẹ tí ó sì pẹ̀ kò ìgbé ìsìnkú rẹ̀ tó bá ti ṣe tọ́lọ̀ wá ní ìlú ìlà kùránì sọ fún wa ní táwọn ọmọ náà tí a bá jọ́ wọn débi kan tí wọ́n bá pa àwọn ọmọ àdìjánà kẹyìn ọmọ àdìjánà lágbájá báyìí tí wọ́n mọ̀ lágbájá ìlàkásígbè ní dáàbò omi ni wọ́n sábà wọ sábà wọ mi tàbí nǹkan míì tí ó ṣe jẹ́ kí òògùn ẹ̀yìn àwọn sọ pé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 فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ọlọ́ba ní àwọn ọmọ táwọn ọmọ àdìdá náà máa sọ fún wọn pé ní jẹ́ ẹ̀tọ́rọ ọlọ́ba ti sí ilé ìwọ̀ lórí àwọn ìrìn yìí o àwọn òmùsẹ́lọ̀ àwọn tí wọ́n pọ̀ tó òmùsẹ́tọ́lọ̀ láyé àwọn náà làwọn ta ni alẹ́dí àtàwọn ìlú náà wọn láwọn ọ̀rẹ́ àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn nítorí ẹ̀kọ́ jẹ́sì wọn lójú jẹ́sì wọn náà wọ́n sọ di láwọn wọn ọ̀rẹ́ wọ́n sọ di eré nǹkan yẹ̀yẹ́ àbáwọ̀ ọ̀rẹ́ bá ń sẹ́sìn àwọn òsè ni tún máa fi ṣe yẹ̀yẹ́ àbí wọ́n máa mọ nǹkan ẹ̀sìn ní o wọ́n wà dáa lẹ̀ láàrin ara wọ́n àmọ́ fi wọn a máa fi ṣe yẹyẹ ẹ̀sìn ọlọ́ọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀ wọn máa fi ṣe yẹyẹ. àwọn olùmọ̀ ní ọwọ́ àlòrò tó burú fá ọwọ́ àlòrò tó sì burú jáì ìtọ́jẹ́sì ọ̀nà ìwò òsè ọkàn rí ọmọ bàjẹ́ ipò òsè ṣùgbọ́n tó ṣẹ́gun tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wà burú ńlá nígbà ó lè gbé yẹn jáde ní ìsìlámù tó sì gẹ́gẹ́ bí afá abdulaziz bin bá sì sọ lọ́rọ̀ náà ọba ti sọ pé àwọn mùnáfíkì bá wọn bá àwọn olùgbàgbọ́ òdodo sí yẹyẹ tẹ bá wá bí wọn léèrè kún àdìláyè wà áyá ti yí wọ́n lọ sórí ikú kún tẹ̀síláṣí sọ́dọ̀ àtòfin ọlọ́ àtòjíṣẹ́ ọlọ́ lẹ́yìn wá sọ nìkan yẹyẹ lọ lẹ́sọ̀ nìkan àwàdà àwọn náà wà máa fèsì torí tí wọ́n bá ti bí wọ́n léèrè wọ́n sọ pé wọ́n náà lọ kó wọ́n lára ìbá wọn kan àkàn gbẹ́fẹ̀ ni àkàkùn ẹ̀sìn ọlọ́run o náà wọ́n fi ń se èyẹ ẹ̀ńtọ́ ẹ̀sìn ọlọ́run náà wọ́n fi ń sẹ́fẹ̀ ọlọ́ba ni sọ fún wa pé sọ́lọ̀ àtòfin ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run lẹ́yìn sọ di nǹkan àwàdà lẹ́yìn sọ di nǹkan yẹ̀yẹ́ òfin ọlọ́run lẹ́yìn fi ń sẹ́fẹ̀ wá láàtà àtẹ̀bí ẹ bá wòlé wá gbèjà àtẹ̀ká máa wò ó ní kẹfẹ́ tún bá àdè ìmánì ọlọ́ba ẹ ti di kẹfẹ́ ní lẹ́yìn ìmánì látàrí kíni látàrí pé ẹ̀fẹ̀ sí ọlọ́wọ́ wá sí ìlú aburú ńlá ni bá àjọ tó ọ̀rọ̀ bá ní í ṣe máa ń péré ẹsẹ̀ rẹ̀ kẹsẹ̀ ẹ̀rí ọmọ wájú ọlọ́run kò sí ẹ̀rí ọgbà rẹ̀ bí tewúrẹ́ hmm. ẹ̀rí sókòtò ní ẹjọ́ fẹ́ kó odò gbélé rẹ̀ fi níbi àmì ọlọ́ọ̀bá òfin ọlọ́ọ̀bá níbi ṣe ẹ̀yẹ́ o tí ẹ bá sọ ní ọkàn sáwàrà ẹ̀ bá ká fi sẹ́fẹ̀ ni wọ́n sì dé inú ọ sì dá sí ọ̀rọ̀ra wà ọ̀rọ̀ra o lè jáde ní ìsìlámù kó ti dìnnà sẹ́sì tó sì bímọ lọ́nà wá sọ bí àwọn ẹni táwọn ọmọ àyà wọn àwọn táwọn òbí wọn àwọn ẹni táwọn ọmọ wọn ọmọ sọ fún pé ìjẹ́ ìtọrọ lómi àlìjánà àní fún ìtọrọ náà bá ti sí ilé wọ̀ inú wa wọn ni pé ìjákọ̀lódé náà kò tún ọ̀rẹ́ ìgbà ẹ̀sìn ọlọ́wọ́ sọ ní nǹkan yẹ̀yẹ́ ẹ̀sìn ọlọ́run bá wà láyé làwọn fi ń sẹ́fẹ̀ wọ́n bá rántí wọn àyà tó dúnìyà kí ló mú ọmọ àtẹ̀sìn ọlọ́run bá sẹ́fẹ̀ ilé ayé náà lọ́tàn wọn tẹ̀lé ọ̀pọ̀ ẹ̀ jẹ́ ẹni tí wọ́n máa fẹ̀sì sí yẹ̀yẹ́ nínú kóhùn lówó lọ hmm. tálíkà ìgbà mélòó kó sẹ̀ kó láyé ìlú kọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wá lówó àwọn tí ẹ bá ní tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí fẹ̀sìn ọlọ́run bá sí yẹ̀yẹ́ ìtọ́wọ́ pọ̀ jù pé òun ti dépò kan òun ti kó nǹkan jọ ayé ti jẹjẹ ilé àkùrá lè sọ fún ọ wọ́n wọ́n lọ́tún wọn tó bí ìsẹ̀mí ilé ayé ìlọ́tẹ̀wà jẹ aláwọ̀ àgbà wọ́n ti gbàgbé pé yọ̀ ọ̀tà wọ́n ti gbàgbé pé yọ̀ parí in tó kójọ láyé òun òkú olùlé oríire pín síbẹ̀ ọ̀ ọmọ pé kì í ṣe òun gan lóríire owó tó kójọ láyé tó nísìnyí owó tó kójọ láyé nígbà mẹ́rin ní òkú owó jọ kò sí lẹ́ra láàbíà tí òbí tó wọ́n náà ó lówó àrùn tí sì ń ṣe kò síbi tí ò tí ì dé láyé owó bẹ́lẹ̀ kò ní gbádùn owó náà sílẹ̀ òun náà wà ní jẹ́ owó tó kójọ tẹ́tẹ́ pé wọ́n rẹ̀ lọ́ọ̀ sọ̀rọ̀ Hmm. owó tó kò jọ tó ní jésù sílẹ̀ náà nípa rẹ̀ sílẹ̀ náà ló ti kà kókó oríire pin síbẹ̀ nígbà tó fi rántí owó bó tó wá di wàhálà sí nígbà tó fi rántí ọlọ́run àkàkọ́ jẹ́ síbà owó tẹ́lẹ̀ tó fi jọra rẹ̀ lójú tí fi ń owó èlé ló kó jọ hmm. interest lọ <laughs> lòun náà fi dolówó níbi tọ́ra rẹ̀ lójú tí mẹ̀sán ọlọ́run wá sí yẹyẹ ìmáàmù sẹ́gun túbà ní mọ́síláṣí kan nípa irú owó èyí àwọn sáà pé kó ló wá ẹni pé ẹ tábà fún ní lítírálì ìtumọ̀ ní pé owó omi ṣùgbọ́n owó èyí nígbà ìmáàmù sẹ́gun túbà tó kí ọ̀nà kan wá gbọ́n nígbà jáde máa wani ba ba kudin ruwa ba ko ba da maliya ya kawo mu nika ba ne òbí ẹsẹ bẹsẹ ọlọba sí ẹni kì í so owó mi bó sokun àtọ̀sáwọn bá kó wá lówó ilé wọn nà òbí ẹsẹ bẹsẹ ọlọba sí ètò kójọ náà ní jọ lójú o ètò kójọ náà ní jọ lójú lójú ọmọ bẹsẹ ọlọba sí o ti wá kò fúra ní in tó kójọ gan wàá láti gbádùn tí ń bẹ lábẹ́ rẹ̀ ó tún gbàdùn tó ló kó òun gbàdùn. ọ̀kan náà àwọn ẹni tí ń kọ ìwé nípa owó èlé ó ní aburú owó èlé kì í tètè hàn silent killer ni kò ní fura bí tí owó èlé máa ti kó wọ̀ kó o tó fura ó ti bọ́ ọ débì kan tó lè padà ẹlòmíì látara ọmọ rẹ̀ ló ti mọ̀ ẹ̀sẹ̀ kò ní mọ̀ kò ní tètè fura ẹlòmíì lè mọ̀rọ̀ gbogbo ìṣẹ́ agbárí tó ipá tó ń fura láti ìgbà tó ń tu primary tó yẹ parí university àtó yẹ parí secondary ọmọ ògbé kò kejì rí ó sì ayọ̀ wọn á jẹ́ bóun ní ìgbé kíláàsì ní ìlú kíláàsì bẹ́ẹ̀ sì ni mọ́mí ẹ̀ náà mọ́mí ẹ̀ ní best student ní kíláàsì wọn ó sì á jẹ́ kó sì ayọ̀ olódò kó fúlápọ̀ wéèlè ibi tí ń ti yọ ọ́ tọ́lọ́ ti òní fura àbíkọ́nà ọ̀kan di àrùn sí àwọn ọ̀kan náà àwọn aya àbámọ́ àbóbì rẹ̀ gbogbo owó tó lóko tó aná tó rò pé gbàgbé tó máa nà lé lórí náà ó lábúrò owó èlé ni ibi tọ́nà tí gbà múyàn níbi owó èlé ẹ̀dẹ́ ètètè fura wọ́n náà yọ mọ̀ lópé òun progress business yìí ń kú fúrú jẹ bọ́ẹ̀ tí ó kò jọ tí ó fi wà ìsìn lọ́lọ́run kò lè lọ kò ní mọ̀ owó náà lọ́wọ́ kójọ lé àwọn àfà sọ̀rọ̀ ìlọ́gbọ́ wá sí tó tún fèsì fáwọn àfà ibi bó sòkò bó sọ́sà ni owó èlé tó kú tó ẹkú wọ́n wọ́n ní tó èèyàn tẹ̀sí ọlọ́wọ́ bá sí yẹ̀yẹ́ yìí ọlọ́wọ́ ní tọ́kọ̀ tó bí náà mú zuwa wọ̀rẹ́ yìí wọ́n rọ́tù mọ́ àyà tó kú ní à ibi ayé tí wọ́n kú jọ wọ́n tẹ̀wọ̀n tẹ̀wọ̀n ọlọ́ọ̀bá ní fẹ̀lẹ́ ọmọ sẹ́yìn lónìí o nàìsáàmù ọlọ́ọ̀bá lágbàgbé wọn ramana sọlẹ̀ pa àìní ìhàrá báwọn náà ṣe gbàgbé pé ìjọ òní oúnjẹ táwọn pàdé ọlọ́ báyìí láti gbàgbé wọn sínú náà ọlọ́ọ̀bọ kì í ọlọ́ọ̀bẹ ìsọba tí gbàgbé bọ̀mọ̀ káàná ọdún kẹlẹ̀ sí yá ọlọ́ọ̀bẹ ìsọba tí gbàgbé ṣùgbọ́n ọlọ́ọ̀bá ń sọ ń yìí ni pé ìsẹ tó gbàgbé lọ́lọ́wọ́ wó kù wọ́n sí láyé ní làṣẹ nọ́mbà mi kọ́ra wọ́n gbàgbé rẹ̀ sẹ́wọ̀n kí ṣe pé wọ́n gbàgbé rẹ̀ nígbà wọ́n ti àbándò rẹ̀ àwọn òṣèlú ní kéèsì pẹ̀lú rẹ̀ mọ́ ọlọ́ba ní bá ṣe gbàgbé wọn sínú náà nù bọ́lá owó sì gbàgbé wọn sínú náà ọ̀kẹ́lẹ̀ ni ọmọ nàìjíríà kò kàmá nà sí tún lè wá àyọ̀ nínú hmm.

kò ní yéṣu ẹ̀sìn ọlọ́run ọba jà etí ọ̀nà fi sàwádà kò ní yéṣu ẹ̀sìn ọlọ́run ọba di bẹ́ẹ̀ yọ́ọ́ máa sunkún lọ́kàn rẹ̀ yọ́ọ́ máa sunkún lójú rẹ̀ wípé wọ́n ń sẹ̀sìn ọlọ́run òun òrí sí yọ́ọ́ máa dára mọ̀ olùgbàgbọ́ òun èyí tí wọ́n sẹ́ ń ṣe tẹ́lẹ̀ òun ṣe ọyọ́ bá mi lọ́kàn jẹ kì í ṣe pé kí wọ́n á tún sọ nìkan yẹn kí n sọ nìkan àwọn ọ̀dà ọlọ́wọ́ bá ní ọlá ní ọgọ́rọ̀ tó múlá ayá tó dúnyà pẹ̀lú mọ́nà sáàmù àwọn náà tó lè kọ́ àyọ̀mí ìhàdà ọlọ́wọ́ ní báwọn náà ti gbàgbé fáwọn pàdé ọlọ́wọ́ bá lónìí ọlọ́wọ́ gbàgbé àwọn náà sì mú náà ọlọ́wọ́ bá ní ọlá ní wọ́n máa kánú ní ayá ti náà yẹ àti tí wọ́n ń pè ní lọ tí wọ́n á gé òní pa rẹ̀ nípò òfin ọlọ́wọ́ àbí nípa àmì ọlọ́ọ̀ gbogbo ẹ̀ ni ó sì sábà bí iná fún wọn lónìí ẹlòmíì òkè kan òkè ó débi kan àmọ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ òun náà ní contribution àbá sọ̀rọ̀ nínú bẹ̀rẹ̀ sí ẹni kí ní yẹn philosophically philosophically yóò fi sọ̀rọ̀ lọ philosophically yóò fi sọ̀rọ̀ lọ yóò á máa ṣe fàáfà yóò mọ̀ kọ́kọ́ pọ̀rọ̀ lọ́wọ́ bá nírọ́ ibi wọn náà wò sí làákà ìtì ẹ̀ náà mù ọ̀rọ̀ lọ́wọ́ bá ní bá wíwá o ọ̀rọ̀ ànẹ́bí náà ní bá wíwá o ọlọ́ba ní ara tí ó sọ̀rọ̀ lọ́mọ náà nù ara tí ó sọ̀rọ̀ lọ́mọ náà nù wọ́n gbọ́rọ̀ ọ̀dọ́ wọ́n gbófin ọlọ́ wọ́n múra mọ̀ máa ṣe fàáfà lórí rẹ̀ torí báwọn ọ̀gbà wọ́n fẹ́ lọ lọ́rùn wọ́n fẹ́ rẹ lọ́rùn torí pé kó lè bá fẹ́ ẹnu tiwọn mu láíláí òdodo èsì tí ọmọ àtẹ̀lé fẹ́nu ẹ̀ ìwọ lọ gbọ́dọ̀ jẹ́ kí fẹ́nu rẹ̀ tẹ́lu dùdù kì í ṣe kó ọmọ àtẹ̀lé bò òdodo fún fẹ́nu rẹ̀ àwọn ẹ̀rọ ìtẹ́wà àtàkọ́ àwọn àwọn ìbáṣe pé òdodo ọmọ àtẹ̀lé fẹ́nu wọn ni sámà àti lọ́ba ti fọ́nká mm. sámà ti fọ́nká ìfẹ́rù tiẹ̀ lọ́yẹ kọ́ tẹ́rí rẹ̀ bá kọ́ tẹ̀lú òdòdó wọ́n máa gbìyànjú àti pé kó dodo ọba pẹ̀lú tiẹ̀ mu gbogbo ẹtí bá ṣe bẹ́ẹ̀ ọmọ náà parọ́ mọ́ wọ́n á máa sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ wí ànábì wí wọ́n á máa rògbòkó wọn fọkọ̀ lọ rò ná ṣẹ́kọ̀ọ́ ní sáré ló tẹ̀lé àràfíà ọ̀gbọ̀n ọ̀tà ara ó ní wà láì gbogbo ẹni tí ilé ìbá fi lè má la

mùsùlùmí òdodo sọ̀rọ̀ náà ní mùsùlùmí ń jà ní ti ń já ń jẹ́ ìsìláàmù náà lójú ìsìláàmù wọ́n lè fi lè wa sílẹ̀ ọ̀nà kí lọ́nà wí kí wí kí wí mọ̀ gbà làákà gbé o làákà o ọba fẹ́ẹ́ ní omi mú o ọba fẹ́ẹ́ ọ sọ̀rọ̀ ń dá ara rẹ ilé mi jẹ́ mùsùlùmí ìgbóná tẹ̀mí àní gbogbo ẹ tó bá fi lè jẹ́ kíkí ní ọmọ ẹ̀dá gbogbo ẹ bá ti ọ̀rẹ́ ọ̀rẹ́ wa kan wà ọlọ́pàá ọba wa fọ̀nà mọ́ ọlọ́pàá ọtọ gbogbo wa sọ́nà látọ̀ dìde ni wọ́n á lọ bóun ti di ṣé ẹ̀mí tó torí pé lọ́ọ̀lọ́ka àwọn ti di lanec gbogbo ìgbà ó ṣe ní láàánú ó jẹ́ òun kí ṣe pé kò kí o àkọ́lọ̀ ọ̀fọ́nà mọ gbogbo wa. tẹ́ bá ti á sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ òun rò pé kí ni lọ́jíìkì tí wọ́n kọ́ àwọn ní sùkúù ilé máa rà ló gbà náà tá a máa sọ pé ọ̀rọ̀ ra ọ̀rọ̀ ra wàhálà wa balẹ̀ gbogbo tẹ́wá kàdí sí àná ìwé ni àwọn ah, lóòótọ́ wo sí tún bẹ̀tí òòrùn tún lè gba àgbà interpretation báyìí ó ló gbóhùn àwọn àjọ adájọ́ pọ̀ jù ó ti di bàálí sáré oṣù tí lọ́yà ti pẹ̀ ọ́ níwọ̀n láyà ọ̀rẹ́ àfàdó ànàbà ó ti di nǹkan ó ti di nǹkan sáyé náà lọ tán ọ̀jẹ́ tó bà ọ́ lálẹ́ sáyé náà lọ tán ọ̀jẹ́ tó bà ọ́ torí ìwà gbéraga tí wọ́n ti fi kọ́ ọ́ torí wọn káwọn lọ́yọ̀ ọmọ bínú ọwọ́ àti ohun tí máa pàṣẹ wọn jẹ láti ìgbà wọn bá tí wọn fún wọn tí wọn fi yẹ wọn pé ojú gbogbo èèyàn lọ wọ amòfin nítorí délé yọ àmọ ògùn ó ní tí ó gùn ọ ní kóńtù náà ló kọ wájú ọlọ ká máa sọ̀rọ̀ kọ́lọ̀ ọ̀sùn kọ́ àmọ̀ ju ara tó fà wọn táwọn kan fi náà nù bìmọ̀ kánú bí ayé àtìná kọ̀ọ̀ kánú bí ayé àtìná yọ̀ wọ́n máa dìyàn wọ́n máa kọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ̀ directly or indirectly nípa àwọn náà nílà àká ìtàwọn lè fi rò kọ́lọ́bọ̀ sàrọ̀ ọkàn fi lọ́yàs example yọ pọ̀ náà pàápàá jùlọ àwọn tí wọ́n tí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n tó láwọn láì ideologist the feminist tó lè ní bá sọ̀rọ̀ báyìí wàláì ẹ̀ sì fẹ́ ẹ̀ sì fẹ́ lè gbòmìdé lójú mi ọ̀rọ̀ àkùrá ni wọ́n kà lórí ara ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àyà ẹ̀ ní tùmọ̀ ní ọgbọ̀dọ̀gbà tó mọ̀ látàrí ànẹ́bì látàrí àwọn asàrábí tábì kó náà lórí gbogbo àwọn afájú wọn sì tù ó ní àwọn ọ̀gbọ́yé wọn ọ̀gbọ́yé ànẹ́bì ló tú bẹ́ẹ̀ ó ní àná ẹ̀fọ́ ní tùmọ̀ ní ọwọ́ àánú wọn ní ìsìtàn pọ̀ wọ́n máa kó wọn ní àlàkàlà nìyú náà àkàlà nìyú náà àwọn tó pé làákà ìwọ́n máa fi jọ́ọ̀dì gbogbo ọ̀kan kọ́ ọmọ ti sọ̀rọ̀ yóò ní pé láàká rẹ̀ àwọn ọ̀rọ̀ kan wọ́n kàn lọ síbi kọ́ọ̀sì màkásírù sẹ̀yà àbújọ́ mélòó kan ní o wọ́n á gbọ́ lágbòójì wọn gbàgbọ́ yìí rẹ̀ àwọn náà wọ́n pa àwọn ti di mustahid tọba ti asọ̀rọ̀ kan yóò lè bẹ̀rẹ̀ sórí pé ní air objective sẹ̀yà ọ̀tàkù tó ń sọ yẹn náà kí ló ka ìkólé katira kò kọ́ kó tu o ìwé ìgbó kan náà wọ́n who won't be instead wọ́n pọ̀ lórí facebook àti social media tó máa ń pàdé ó sì kẹrẹ̀ lórí lójú pé ah ìfẹsẹ̀ ìbádé bíi pé ń tó ní tí wọ́n ń gbọ́ pé fún mi online wọn ní systematically ní ìsìn ní ti ń deny ọ̀rọ̀ bàbá rẹ̀ kí o ìgbẹ́ àwọn ọmọ tí àwọn ẹgbẹ́ ẹja tó yé ni wọ́n kí wọ́n sí padà ní ìsìn just of recent ẹ̀ kan sọ àwọn right of status kọ systematically team ń deny mercy àwọn nǹkan yìí gan so ẹsẹ̀ ó wà lọ́ọ́ tìlú kálọ̀ ọ̀rọ̀ wà báyìí díẹ̀ díẹ̀ náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ sọ̀ra wà láyé tírèmù ẹ̀mí ara rẹ̀ lórí bí tí wọ́n bá ti lọ́rọ̀ bí àtẹ́bí wí sọ́sàfẹsẹ̀ rẹ̀ yẹn tí báwọn apá àṣìṣe tùrù mọ́ gbà tírèmù ẹ̀mí ara rẹ̀ bẹ́ẹ̀ oníṣìmí àmọ́ wà láyé kọ́ báwọn gbogbo ọ̀pẹ̀lọ́mọ̀ ló ti ra túbáyé tó túbáyé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò bọ̀ débi kan tó jẹ́ pé wà láyé wọ́n wọ́n mọ̀ kó ti sọnù ọlọ́ wọn sọ wọn jẹun lọ́lọ́ bá sọ wọn ní tó sọ wọn lọ máa nánu wọ́n dẹ̀ sí ọlọ́wọ́ bá sí yẹ̀yẹ́ wọ́n sàníyàn ti yẹn lọ́rọ̀ ọlọ́wọ́ kọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ìrọ̀lẹ́ kápá àwọn náà ní dínà kó làákàrà wọn lè sùn sí lọ́sọ̀ wọn lọ máa ná ọlọ́wọ́ dààbò ọ̀pọ̀ wa ọlọ́wọ́ nípa ti ìdàkadọ́ sọ lánàá nípa ti ìdàkazàkà náà náà káfíńsì mo ti kó owó ẹ̀rẹ̀ jọ ọdún oṣù tí mo kó jọ mo fẹ́ lọ fún hajj ní ayé ọ̀tẹ́lẹ̀ mo fẹ́ lọ fún hajj ọmọ wa kó owó yẹn jọ àti mo fẹ́ lọ fún hajj yẹn mo fẹ́ lọ sọ́wọ́ ní iṣu ìdàkà wa kó owó yẹn ìdàkà ìdàkà rẹ̀ wà important hajj náà ti ń jù tó ní màá gbé síwájú màá náà kọ́ṣẹ́ wọn sẹ́kọ́ndì ni pé àwọn orúkọ bá wà táwọn èèyàn máa ń sọ wọn bíi ìfìlímà ìdáwọ́sí ọ̀dínà sàlọ́wà táwọn orúkọ ṣé wà nínú orúkọ tẹ́lẹ̀ kí àwọn sọ wọn. àgbẹ̀ni mi ti mọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àkọ́kọ́ nípa pé èèyàn kó jọ bí ẹ̀rọ àti sọ̀kọ́ zakara ni ọkùnrin ọjọ́ tó fi lọ ṣiṣẹ́ hajj ìgbowó pèsè hajj owó ṣe hajj zakasi ti wọ̀ wọ́n á bí tọ́ bá yọ zakari ó ṣe é ṣe pẹ́jẹ́ kó rìn ní ká oníkó tó mi lọ sí ájímọ̀ kí wá lọ ẹ̀ kó ṣe ṣe kọ́ lọ sí sí ájímọ̀ àbí kọ́ lọ zàkà tábà ìmájì rẹ̀ ọkọ̀ sí ìgbẹ́ tí ìyá ní tí wà nìkan torí pé lónìí pàṣẹ́tì ìdíwọ̀ zàkà ìwọ tó lọ á ti ta lọ gbọ́dọ̀ fóúnjẹ ẹlẹ́ táwọn èèyàn ìyá ayà rẹ̀ ọ̀jẹ̀ tí wọ́n ṣe tó fi lọ tó wọ̀ àìdáhùn tí wọ́n ti pé wọ́n lọ bá kọ́ọ̀tù owó kìíní rẹ̀ yóò affect owó hajj in real sense bẹ́ẹ̀ tó bá jẹ́ pẹ́sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ àákọ́ni pé kì í ṣe pé gbára tó ń gbé à ń sọ ilé à ń sọ tó sọ kì í ṣe pé gbára tó ń gbé òun ò lè sọ́ọ̀mù iná àdìsàkáwọ̀ ọwọ́ ẹ̀ gbọ́dọ̀ ti wà á lẹ̀ ó ti pọ́dún kan mo rò pé ìwọ́n tó fowó lẹ̀ one point five million naira lẹ̀ pọ́dún kan tí ò sì tún sí mo gbé tó bá kà á yọ pàṣẹ́ntéèjì thirty something thousand naira ti zaka èmi àwọn àkóbá ẹ̀kú tó bìí lọ sí ṣe àjò náà ẹ̀dá òjò ti rí àjò yẹ̀ẹ̀ká alàṣẹ́bílẹ̀ lẹ́tọ̀ káṣẹ̀ bá tó bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ owó ìtì pọ́dún kan oṣù yìí náà ló pọ́dún kan oṣù yìí náà wá sí abẹ́rẹ́ sí wá sanwó àjò má sì yọ zaka ní wọ́n bá yẹ zaka ìní ìní sì ṣe àjò zakati wọ owó ọ̀rá ẹ̀ lọ́jẹ́ kí n yọ zakari ìgbà àmọ́nìlú ajímọ̀ lọ́dún torí pé ẹ̀tọ́ zaka zaka jẹ́ ẹ̀tọ́ ni lórí owó kìí ṣe lórí ẹ̀ lówó zaka jẹ́ ọ̀ràn ẹ̀ ni lórí owó kìí ṣe lórí ẹ̀ tó lówó ẹ gbàgbọ́ yé dáadáa ẹ ti fún wa ní àpèjúwe bíi méjì mẹ́ta lẹ́rìn ẹ tó lówó tó wò rẹ tó yọ zaka ṣùgbọ́n ọlọ́run ọba ọba dára àárẹ̀ sí kútó yọ zakai ọba lóòzì mẹ́mórì rẹ̀ ló fi ṣẹ̀ríà ẹni tó lóòzì mẹ́mórì rẹ̀ irú gan pé sọ̀rọ̀ ẹ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ bí ìpàṣẹ gbogbo òfin ṣẹ̀ríà tí kò lórí rẹ̀ gẹ́gẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ láì sẹ́nu ẹ̀sìn eléwò ní ní jízákọ̀ ọgbọ́nú dúkìá àwọn ẹni tí wọ́n ń mójú tó wọ́n kàkúléètì dúkìá rẹ̀ wọ́n yọ sàkà.

ṣùgbọ́n jàǹzà kájọ́ ẹ̀tọ́ ni nínú owó tá a gbọ́dọ̀ yọ ní owó hmm. tó ìdílé ayò owó àbìsíkí ni ayò zàká ní owó kọ́dà jama èèyàn gbóró dúkìá rẹ ti dín fún zàká lọ́dún yìí ó ti fi àwọn àgbáyà tó àgbáyà pẹ̀ ah, last week ní owó yẹn dẹ̀ pé zàká àà sí kàkúrétì rẹ̀ à ń ṣàlàjà bá ti ṣe tá kàkúrétì rẹ̀ kẹ́ kàkúrétì ọba kù. Hmm. wọ́n yọzà owó hmm. wọ́n tó pè fáwọn ọ̀tún hmm. torí ẹ̀tọ́ ni lórí kílò lórí dúkìá lábẹ́ ilé ẹ̀tọ́ rẹ̀ wà lẹ́pẹ̀tẹ̀ tí wọ́n bá yọ owó yìí kò ní tó lọ ájímà ájí ọ̀dọ́ náà yẹn lórí rẹ̀ ti dọ́nà ètí tó a bá tó bá sẹ́kù tó lè gbé ọ ní wákàtí ti ṣiṣẹ́ tó ọba yọ zaka owó ò lè gbé ọ lọ hajj mọ hajj ọjọ rẹ lórí rẹ mọ bọ ọba kú ọ lóò ní wọ kí ló dé tó fi ṣe hajj tó ló lò wọ ọba náà rẹ ó lọ bọ sàbànà aláwọ tó rà wọn sì béèrè kejì ní pé àwọn ọkọ bíi madinatu firdaus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé náà ìkìlímà sàláwà sí àwọn ọkọ̀ tí ṣẹ̀rí àfaramọ́ ẹ̀ zahir bẹ́ẹ̀ lórí tó burú bẹ́ẹ̀ èyí tí sẹ́rí a nílò ní kókọ ní pé sókọ tí ó ní ìtumọ̀ tó dáa tí ò ní ìtumọ̀ ókọ tí ọba ní ìtumọ̀ tí ọ̀dà sẹ́rí ọ̀faramọ́ ọlọ́sọba sọ̀yàn ló kọ tí sẹ́rí ọ̀faramọ́ tùmọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ pa àrókọ rẹ̀ anábí pa àrókọ àwọn èyí sọ́wọ́ àrẹ sọ́sọ́ anábí jẹ́ ìgbẹ́lẹ́rìn kí ló kọ rẹ̀ ó ní ní á ah, látòlè ló kọ báyìí lọ́kàn tẹ́lẹ̀ obìnrin arábìnrin kan léèrè kí ló kọ rẹ oníbà ìrìn àdébìnrin látún ìlọ tẹ̀mí lálùkọ rẹ ẹni tó bá ẹ̀kọ́ wọn mẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ pé sí yóò tún á pẹ̀rẹ̀ kò sí pé ó pẹ̀rẹ̀ ẹ̀rọ sún ìrẹ̀ lọ sí pàdé pé nínú gbogbo àwọn tánẹ̀bí pa àwọn ọkọ̀ wọn kò sẹ́ni kẹtánẹ̀bí lọ yà lọ pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó kọ́ bí mọ̀dínà wọ́n gbọ́ bí tìsí mọ̀dínà nẹ̀bí sọ̀tọ̀ bá àrẹ ìsẹ̀lẹ̀ mọ̀dínà tó ẹ̀rọ pé ìtumọ̀ká ọ̀gbùrú àbí fìrìdọ́s nípa tó wọ́n fi tìsá jẹ́ mẹ́tùn fìrìdọ́s

lánàá ní àbí jẹta àpẹẹrẹ pẹ wà áfẹ́ǹtì aṣọlé ènìyàn àwọn olùmọ̀ ní wọ́n yà sí àpẹẹrẹ lórí pé irun tàràwì àbí irun kìáwó lẹ́tẹ̀ yàn kílò sọ́nà sí súnà ní pé ká kí n méjì méjì àwọn ọ̀nà àwọn olùmọ̀ ní pé méjì méjì ní àkìméjì àsàlámà àkìméjì àsàlámà òun kò èrò náfíra tá a yẹn lòun káàkiri rákà méjì méjì nítorí àìsàn ẹ̀sùn bá tẹ́lẹ̀ kan lóyún bá ń kí òun lọ́tọ́ wá rò pé ibẹ̀ ń pàdé pàdé àgbè yọ pẹ̀lú yóò ti gbé wá ìdá kó kí rákà àgbà kó fi ṣe wíjì ṣùgbọ́n àwọn àdísí wà tó fẹsẹ̀ rí rẹ̀ tó pọ̀ lórí pé àdẹ́sùn láàrin sẹ́lẹ̀ ọlọ́pọ̀ ọ̀jọ̀kan ọ̀nà lọ́gbà kí òun alẹ́ ó kí mi gbà nìyí yóò kí rákà méjì méjì méjì lé tọ́jú pé sọ́yìn ní lọ́pọ̀ ju nínú àmì ìsìn máa yọ sílẹ̀ yóò kí méjì yọ sàlámà yóò kí méjì yọ sàlámà. nípa ní àmẹ́lẹ́ ó sì kí rákà mẹ́rin papọ̀ yóò jókòó yọ sàlámà yóò tún kí rákà mẹ́rin míì oníwèé sàtáyà láàrin gbogbo riwaya kadhaa wakikuti raka márùn raka márùn ló kí papọ̀ kò ṣe táyà kò ṣe sáńdámà láàrin márùn lọ papọ̀ lọ ilé mi wa kí gbogbo ẹ̀rọ wà ọlọ́kọ̀ ọ̀sẹ̀ fún ọ̀nà tàbí kí àwọn ọ̀nà èyí tó fi tẹ́mi fi fara mọ́jú náà irú àwọn ìjọba yìí láwọn ọ̀nà tó pọ̀ kò lè ṣe báyìí kò lè ṣe báyìí kò lè ṣe báyìí ànáni ṣe báyìí ó tún ṣe báyìí ó tún ṣe báyìí láwọn oríṣiríṣi ló bẹ́ẹ̀ lànà ti ṣe àwọn apá súnà ni tó bá súnà ò ní pé àwọn tó jẹ́ pé ìfìlà àtànáwò rẹ̀ súnà ni pé o ò ṣe yí gba ni kí wọn náà ṣe yí gba ni kí wọn náà ṣe yí gba ni tí pé bá nàbì ti ṣe nù nígbà náà nẹ́bi kí rákà méjì méjì méjì nígbà ní o kí mẹ́rin mẹ́rin sálámà wọn náà tó o bá lè ṣe bẹ́ẹ̀ nígbà mi kò kéle nígbà mi kò kéle nígbà mi kò kéle ṣùgbọ́n tá a kọ̀ pàkíyèsí ara wa sí ni pé àwọn tí wọ́n ń jẹ́ ìmọ̀ràn láwọn ọmọ síláṣí pọ̀ gbogbo àti ẹ̀yàn ọba ṣe ń tó yapa sí ń táwọn èèyàn ń ṣe súnà lọ́fẹ́ ṣe o kọ́mọ̀dà mọ́ṣáláṣí o ó gbìyànjú kọ́ sàlàyé bí ó ṣe yá àwọn ará mọ́ṣáláṣí kó tó di jọ́jú wò sí i kọ́dà tó ní kápá nàbí máa ṣe báyìí ó ti a kì na nàbí tí wọ́n ti kí báyìí ọ̀nà míì tá a lè gbà kí kí sí bọ́tà a máa kírun ó kí rákà ẹlẹ́kejì tá àwọn ẹgbẹ́ rẹ̀ kún fi kún jókòó ọkà dìde ni àwọn bàbá bá ṣe subhanallah subhanallah subhanallah ó gbé fati àlùmí ó tún ti lórí ìṣúra wọ́n sá tẹ̀lé pé tọ́ báyà ṣiṣẹ́ ní ọ̀padà tó kí ó sì sálámù ọba fojú rẹ̀ ìwọ́n mú ẹ̀ mọ̀ kí pé súnà súnà súnà súnà àkíyèsí báwọn.

ìwọ́n ló tún fẹ́ pé kí wọ́n tún bọ́ sún náàyè sí ó ti wá kọ́ wọn tí wọ́n ti gbàgbọ́ yín dáadáa kẹ́ ẹ̀ tó ṣe kọ́lọ̀ bọ́ sàn náà ìbéèrè kí lẹ bẹ́ẹ̀ nípa wíńtẹ̀ ṣé mo ti dáhùn. a ti sàlàyé yìí náà ní ọ̀pọ̀ ìtọ́wánú àdíyèsí wíńtẹ̀ ni kò ti ti jẹ́ ṣáfì ṣùgbọ́n àwọn àpò ní fíkù àwọn ọkọ̀ ti kókó da kàkiri ti tẹ́yà bá kíra káà márùn-ún straight wíńtẹ̀ lókìkì tọ́ba kí mẹ́ta straight wítìrì náà ìdí jẹ́ wítìrì náà ní pé tọ́jẹ́ odd number mo rò pé tọ́jẹ́ pé odd number tí ó sì pín sí méjì dọ́gba láì sí pé kàn jẹ́ ọkà àtààbọ̀ ìdí jẹ́ wítìrì lópin ìgbà tí ẹ̀ bá ti lè sílẹ̀ nítorí ìdílé ìyẹn lè kí wítìrì ó kíra ká mẹ́ta olórí ara wọn wítìrì náà tọ́ba kí méjì tọ́sálámà tó kíra ká kan wítìrì rákà kan lókì

ọlọ́wọ́ nǹkan bẹ́ẹ̀ ti rẹ̀ papọ̀ sínú ara wọn lẹ́yìn tó lówó owó tó yọ sàkáà wọ́n á ní kì í sọ́ọ̀bù àsìkò ìpé owó ti pé àsìkò ìpé ìdàkejì ọ̀rọ̀ rẹ̀ ó kọ̀la ìdàkejì ọ̀rọ̀ rẹ̀ ó kọ̀la by date tó tù wó pé nǹkan based on his calculation pé ọ̀la lówó yóò tù ú ní ìsàkóso owó owó ọlọ́ba bá dé sí ṣe ṣe dé sábàbí kan bá dé bọ́lá rẹ̀ dé kìnnìkan dé ọgbọ́dọ̀ mú owó kò sí ti jẹ́ sákàbà torí pé maji sàkéè tí ìpè lórí dúkìá mo rò pé mọ́sàmù sàkéè tí ìpè lórí rẹ̀ nítorí délé tí ó ṣe náà ní pé yọ̀ǹkọ́ kó káàtà àlàrúrí gbogbo ẹ̀ lásán kó gbogbo ẹlẹ́ a máa lórí ìpayọ̀ ọlọ́run ọba ẹ̀ ni kì í ṣe pé yọ̀ǹkọ́ máa dọ́ọ̀dì zàkà yọ̀ǹkọ́ máa sàkó zàkà ẹlẹ́ àfi ilẹ̀ pẹ̀lú láàrin ọba àti ẹ̀tọ́ ní ọ̀yọ́ zàkà yìí ẹni tí wọ́n san lẹ́sàn zàkà àfòúnlẹ̀ àti ilẹ̀ ìmáwó kóhun lè dọ́gbọ́n fọ́lọ̀ òun ọlọ́run ṣùgbọ́n làrúrí ni tó wà ní ẹ̀ tí yóò ṣe lórí bẹ́ẹ̀ zakọ́ wà pé wọ́n kò sí kankan lórí rẹ̀ sí kankan lórí rẹ̀. lápẹ̀jọ́ yẹn mo lè sọ okùnrin ìjọ méjì tó yọ̀ bàtà àrùn tó débi ká pẹ́ẹ́bí gbé àìsàn àtẹ́gbẹ́ lọ́sọ́ tó lè bẹ́rẹ̀ wọn ní ilé ìlú nígbà tó lọ́sọ́ tó mo lè lọ́jọ́ ọ̀sẹ̀ tó lọ́sọ́ tó káwọn agbọ́dọ̀ náà láti pẹ̀lú àgbẹ̀ tó lè fún un ó kú rẹ̀ jáde. owó ẹ̀ tó yọ zaka, ó ti bẹ́ẹ̀ tó yọ zàká àìsàn bá gbé ìdí mọ́lẹ̀ ọwọ́ lórí ààrẹ ni ní ìjọ pé lórí ní sọ́ọ̀dù hmm. inú owó náà na famili, àwọn dókítà wa zọ́pà ilé àfikà kúrò rẹ̀ síbà àfikà síbà àfikà síbà yìí inú tó yẹ lòdù kọ̀ńdà ó ní pé yóò ti ó ti kílìkì zaka náà ìtọ́ àwọn abẹ́ ni pé síta bá yọ zaka owó ní tó tọ́jú rẹ̀ ká máa ní in tí wọ́n fẹ́ ká máa rántí elóhùn pàṣẹ́ntìjì zaka òun àwọn bẹ́ẹ̀ ni wọ́n ti tún pé reality wà bẹ́ẹ̀ difficult èló ni à ń sọ pé téèyàn bá ní nǹkan bí one point five million naira ìjọ yóò ju thirty thousand naira ó sì ní one point four million uh, six hundred something thousand naira so percentage zaka yẹn ọwọ́ difficult kọjá gbáre ká bá yọ zaka yóò ní járe sí ọwọ́ difficult in reality wọ́n pọ̀ ìbẹ́ ìsọ pé wọ́n gbowó náà wọ́n lọ́rọ̀ sí kí ló kọ́ rẹ̀ wọ́n fly ìrìn àpọ̀ owó tí wọ́n níbi wọ́n wá kásẹ̀ ní one point five million naira wọn náà ìní wọ́n wí kásẹ̀ ní one point five million naira ìní wọ́n wí ẹ tó ní one point five million naira tó kó lẹ́tọ̀ ìpọ́dún kan i doubt wọn pé kò ní ní asset jẹ́ ìpìlẹ̀ complete thirty five thousand naira. Olùbáyà lé mi yé. Ká gbàgbọ́ yẹn tí wọ́n ní ọyọ̀ zàká ma. Yé ṣe fẹ́ sọ́wọ́ kẹ́tọ̀ wọ̀ rẹ̀ ní ìsìn onímọ̀ pẹ̀lú five million naira ní yọ zàká. Eléyìí sùn lówó. Abẹ́túndé reserve owó for the whole year. I doubt what people need me asset if I give you 35,000 naira. Wait only by charge of 35,000 naira. cash, you know, Kuba and you fly right from. After I went to about church, you never get some music. After I went to about church, you never get some music. Mo rò pé wọ́n lọ bọ́ sàmọ̀nà ọlá ọ̀tá láàrin wọ́n ẹgbẹ́ ìlú parí iṣẹ́ àyè. Now, now ní ìlú nǹkan bí mo ṣe máa ti ṣe káwọn èèyàn gbà wọ́n jẹ́ sí i nígbà míì wọ́n máa ń yàn wọ́n pẹ̀lú ìbéèrè tí wọ́n ṣe ìbéèrè tó dáa àlàyé ta sí pé ewu ńlá ń lórí ẹni tí ń fi òfin ọlọ́wọ́ bá ṣe èyí àbẹ́sìn ọlọ́wọ́ bá ṣe èyí wọ́n á bèèrè pẹ̀lú míì bọ́yá nìkan tó jẹ́ pò náà ní súrẹ́ẹ̀sì ló sì jàǹbá fún yí nítorí ìdí eléyìí òun á ti rúlẹ̀ pé ẹ̀ wọ́n dá wọn oníṣòwò tó bíbọn ńlá àwọn náà wọ́n mọ̀ nílò torí tẹ́nìkà ti ṣe fún tàbí nǹkan nǹkan àánú kan tó ṣẹlẹ̀ ní àṣẹ láwọn àyè ìbùkánná ọ̀gẹ́ ti ìbùkà tí wọ́n rà wọ́n gbà náà mọ́ lọ́sẹ̀ kankan ọ̀fẹ́ ó ti bẹ́ẹ̀ lè gbòmìnir lójú yàn nígbà náà wọ́n sẹ̀ nígbà tó yá tó pọ̀ kó di normal film kọ̀ọ̀rẹ̀ wọ́n náà ní nígbà tẹ́lẹ̀ tó wá ti níyàn tó wọ̀ dáàbò nígbà ìyá sẹ̀ di àwọn ẹni ọlọ́run kọ́ wá mú ní dáàbò já ọjà ọkọ̀ sábẹ̀ dáàbò nítorí wà kọ́ mọ̀ ló máa sọ pé tẹ̀sí gbà náà wọ́n tọ́ bá ra gbogbo ṣẹ́sàn bẹ́ẹ̀ ọkọ̀ níyàwó ẹ̀ wà láwọ́ sí fi ẹ̀ máa wá rà rẹ̀ sí sòkè ẹnìkan àbí kéyìn òun ló jẹ́ àkókò lónìí kọ́ àbùkù tó máa ṣèrà nígbà bá fẹ́ lọ bí ó ti ṣe sì mẹ́rẹ̀ lóbìnrin kan sí àwọn èèyàn sí kẹ́lẹ̀ wọn sọ pé àwọn oníjà àṣìṣe gbà tó ń kó bá ọkọ̀ ìsìláàmù ni wọ́n náà fẹ́ fi gbogbo mùsùlùmí dàbẹ̀ ẹn tó ṣe fún ọwọ́ kan mọ́gbẹ́tọ̀ lágbájá o òun ló ṣe nǹkan báyìí kìí ṣe pé ìmúra rẹ̀ lójú sí kìí ṣe pé torí òun ọjẹ́ pẹ̀lú ti ẹ̀yìn torí tó bá jẹ́ pé ẹni tó dáhùn gbà sí lọ́yìn ọ̀jẹ́ nínú mélòó ẹ̀ tó pa ẹ̀rù gbà tó ti yàn jẹ náà ọ̀hún tó gbogbo ẹ̀ tó nínú gbà ó gbogbo wọn náà èyí fẹ́ tí wọ́n lè fọkàn tán ni láà lápájá òun ọ̀wá dúwò kọ́ wá generalize rẹ̀ ìdásí tó ti wọlé tí ó ti wà bẹ̀rẹ̀ ìgbà àpáta wọn lò sáwọn onírun gbọ́ ẹ sáwọn onídàáwù nígbà àà ah, ah, ẹ tó ṣe nǹkan fún òyìnbó mọ̀ nínú oṣù tó lórí rẹ̀ wọ́n generalize rẹ̀ yẹ kó ṣe mákòjú ọ̀tọ́ wà clear fún wa in ti islam ò fi tí ìbọ̀ lọ́wọ́ mídíà lòdì torí pé kọ̀ọ̀kan táwọn mùsùlùmí kan ṣe látara báwọn ṣe gbẹ́sìn yè lódì tí gbogbo àwọn àfá ìsìláàmù sí dìde tí wọ́n sọ pé kìí sẹ́wà ìsìláàmù rẹ̀ lé o ìsìláàmù ọ̀faramọ́ o àmọ́ tó ti bẹ́ẹ̀ islamic terrorism islamic terrorism gbogbo ẹ̀wọ́n sàbí ti sí ìsìláàmù torí táwọn kan sí nítorí ìdílé àṣetọ́gba ní pé ẹja fi nǹkan ló ń kọ rẹ̀ pẹ̀lú tó ṣe kí sẹ̀sì rẹ̀ ó sì nǹkan báyìí elédè wa nǹkan kan sẹ́yìn rẹ̀ wọ́n wá ní yorùbá ló ṣe nǹkan báyìí ah, yorùbá báwọn ẹ̀rọ bá wà mọ̀ sí wà nù sínú ìṣòro Ah, ẹ tún ṣe nǹkan fún ọmọ ọmọ wọn náà wọ́n sọ pé àwùsà ah, báwọn wọ́n ṣe wà ní tí wọ́n kàn án ẹ tún ṣe fún ọmọ lágbájá kò ṣe wà ní tó ṣe fún mi wọ́n generalize it e. torí kó o lè bá a wọ́n kò bára rẹ wájú ọlọ́ aláìbáyà wọn tó ń sọ̀rọ̀ orí ọlọ́ọ̀ bá bẹ́ẹ̀ lù wọn sí sọ́kò gbogbo ọjọ́ ẹsẹ̀ rí mi yóò àṣepọ̀lọ̀ ẹ̀ bọ́lọ̀ àbẹ̀rẹ̀ kí a bọ̀ bọ́lọ̀ bọ́ sáà wọn sọ astaghfiruka wa atubu ilaik assalamu alaikum